ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدنا فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى أنتنا صلاتكم ندوى محمد صلى الله عليه وسلم ìpìyànlọ́run ọlọ́ọ̀lọ́run tí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ ń ṣe ọlọ́run àwọn ará ló ń ṣe ọlọ́run ọba ó máa bẹ pẹ̀lẹ́ nípa ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin aláìjẹ́kan ṣoṣo ọlọ́wọ́ bá ń lọ subhanahu wa ta'ala adápẹ́ fún ọlọ́wọ́ bá lẹ́ẹ̀kan sí ọba tí ó dá ẹ̀mí oníkálùkù wa sí ibi àsìkò yìí kí o ṣe rọmọdán tó bá wa láyé ká sì gbìyànjú láti máa tẹ̀lé òfin ọlọ́wọ́ ọba nínú rẹ̀ eléyìí kì í ṣe mímọ̀ ṣe wa bí ìbáṣe pẹ̀lú ìyọ̀nà ọlọ́run a fi ẹ̀mí ìmoore àfihàn ọlọ́run adáàpọ́pọ́ ọlọ́run ọba lórí ẹ̀ èyí tí a ti ti síwájú nínú gbìyànjú abẹ́ allah subhanahu wa ta'ala ó tẹ́wọ́ gbà lọ́wọ́ oníkálukú wa èyí tí ó kù nínú oṣù ramadan tí a fi lẹ́yìn oṣù abẹ́lọ́run àlàáfíà tí ó péye àlékún alésìkí ìfọkànbalẹ̀ ìpọ́nlọ́mọṣẹ́ àdégbò ìfẹ́ nìkọ̀ọ̀kan wa ọlájẹ́kẹ́ ṣoṣo ọlọ́wọ́n bá aláà sí yohana gbogbo ẹ̀tẹ̀ alẹ̀ àtọrọ fún gbogbo àwọn òkú mùsùlùmí tí wọ́n ti lọ nínú mọ̀lẹ́bí wa ni nínú àdúgbò wa ni lẹ́ni tó súnmọ́ wa lẹ́ni tó jìnà ni lọ́kọ ni láyà ni lọ́mọ ni lóbì ni lọ́rẹ̀ẹ́ ni abẹ́ ọlọ́wọ́n bá fún wọn bọ́lọ́ bá wa ṣe àmójúkúrò fún kálukú wọn ọba tí máa ṣàmójúkúrò fún ẹ̀dá tí sì máa tẹ́ ẹ̀dá lẹ́yìn àìmójúkúrò àwọn ọlọ́run kọ́lọ̀ tó bá wa ṣe ti oníkàlùkù bẹ́ẹ̀. wọn ò ní agbára láti ran ẹnìkankan nínú wa lọ́wọ́ wọn ò ní ìpápá láti ṣe ẹnìkankan nínú wa láǹfààní àmọ́ àwa tá a ṣẹ́kù àwa la ní agbára la ní àǹfààní láti ṣe àwọn òkú mùsùlùmí òkú mùsùlùmí kọ́lọ̀ bá wa dáríjì wọn ọláìlẹ́pẹ̀ ṣoṣo ọlọ́wọ́n bá aláà sọ ìhánà òwúwẹ̀ tí a yàn. èyí tí wọ́n fi ní kí ẹ bára wọn sọ̀rọ̀ kí ẹ fẹ́ràn ara wa létí òun náà ni wọ́n pe àkọlé rẹ̀ ní atáwùbẹ́tù tí a pè ní repentance òun ni ìmọ̀ oh, oh, wa tútù bá lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n bá aláà sọ ìhánà òwúwẹ̀ tí a yàn ìwọ́n tó tún bá lọ sọ́dọ̀ ọlọ́run ilé ibi tí a ń pè ní tọ́wọ́bà lédè lárúbáwá a máa lo gbólóhùn àtọ́wọ́bẹ́tù òun náà ni àròjù ìṣẹ́rí padà kúrò níbi nǹkan ó wá láti ibi tábà ìyàtúbù tọ̀wọ́bẹ́tẹ̀n tá ibẹ̀tẹ̀n ibi tó ti wá nìyẹn ìmọ̀ lédè lárúbáwá ìtumọ̀ ẹ̀ ní ewu kan tó ń lọ sí bí nǹkan ṣẹ́rí padà kúrò níbi tó ń lọ bóyá ó lọ síwájú ó wá padà sẹ́yìn ìgbìmọ̀ síwájú má wọ́n ní àrùjọ ṣùgbọ́n nínú ẹ̀sìn islam tá a bá ń ka alukur'ani léyìí tí oníkàlùkù wa tá a máa ń ké tá a máa ń tọ̀ àbá àti ẹ̀ ń gbọ́ àbá ti ń ka àdísà náàbí wa muhammad sallallahu alayhi wa sallama tá a bá ti gbọ́ gbólóhùn àtàwùbà ìtumọ̀ rẹ̀ òun náà ni àròjù ìlọ́lọ́hì subhanahu wa ta'ala min al-ma'asiya aw tarku al-ma'asiya ruju'an ila òun náà ni kéèyàn ṣẹ́rí padà síbi ìṣekọlọ́run lẹ́yìn ìgbà tí a ti tẹ̀rì sínú ẹ̀ṣẹ̀ ká jáwọ́ níbi tá à ń ṣe tọ́lọ́wọ́ ọba òfẹ́ tí kò yọdún sí káwa máa ṣe tọ́lọ́wọ́ ọba fẹ́ tó sì yọdún sí eléyìí ni tí a ń pè ní àtàwọ̀bà nínú alukurhan kẹrin ọlọ́run bá lo gbólóhùn yẹn fún wa ní tí ò dín lọ́nà ọgọ́rùn-ún kan àti mẹ́jọ one hundred and eight places ọlọ́run ti lo kẹ́límà táwọ́bà ìgbà bí àáwá ní gbólóhùn táàbà ìgbà bí àáwá ní gbólóhùn tàwọ́bẹ̀tẹ̀lì ìgbẹ̀mí àwa nígbólóhun túbú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí tọ́ka wọ wípé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ gbogbo àwọn ẹrúsìn rẹ̀ lọ́kùnrin wa lóbìnrin. Ọlọ́run nífẹ̀ẹ́ ọmọnìyàn. Lọ́lọ́run bá fi ń rè ti gbólóhun ìṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ìjìnlẹ̀ sí ẹ̀ṣẹ̀ nípa òfin ọlọ́run ọba máa ká fi tọ́lọ́wọ́ ọba òfìfẹ́ ká fi ilẹ̀ ká ṣe tọ́lọ́wọ́ ọba tó fẹ́ tó sì gbẹ̀rú sí. so ọlọ́run rí pta ní tí ò dé ní one hundred and eight places nínú àlùfò hundred kẹ̀mí. ẹ̀rí pé tí yẹn bá fi ń tẹnu mọ́ nǹkan lọ́pọ̀lọpọ̀ ìmọ̀ túmọ̀ bí nǹkan náà bó ṣe pàtàkì bó ṣe tóbi sí. ìdá àbá fi ń tẹnu mọ́ lọ́pọ̀lọpọ̀ nǹkan ní ètò tóbi bẹ́ẹ̀ ni ó jẹ́ sí pé tẹ́lẹ̀ kan bá ṣe tó kù díẹ̀ káàtó ó ṣe fún wa ó ṣe tó dùn wá jẹ̀mọ́ tí nǹkan yẹn bá dùn wá púpọ̀ a lè mọ́ mẹ́nu bá gan kúrò a lè mọ́ sọ fún a lè mọ́ dálẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn tó wáyé pé tẹ́ni yẹn tó ṣe fún wa ní tó ń dùn wá ni ẹ rí i pé ẹnu wa kò ní gbẹ láti mọ́mọ́ sọ fún pé a ní tó ń ṣe yìí nìfẹ́ a ní tó ń ṣe yìí ní láìpẹ ẹgbẹ a ní tó ń ṣe yìí ní ìgbọnù sí eléyìí tọ́ka pọ́lọ́ọ̀bá ńlá ṣètò àánà fún wa tààlẹ́ ó nífẹ̀ẹ́ oníkálukú wa ọlọ́run nífẹ̀ẹ́ wa púpọ̀ ọlọ́run ọgbọ́n òsì fẹ́ oníkálukú wa ká fi ayé lẹ̀ àfi lẹ́ni tọ́ni tó ti tọrọ tútù náà lọ sọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó rí ìyọnu ọlọ́run lẹ́ni tó kú ní ìsìlámù ọlọ́run ni yá ayé ọlẹ́dínlá mẹ́rin ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ̀yin mùmìnì ẹ̀yin onígbàgbọ́ òdodo tẹkùnlọ́hà ọkọ̀ọ̀kọ̀ ti hì ọlọ́run ní ká páyọ̀ òun ọlọ́run gẹ́gẹ́ bó ṣe yẹ ká páyọ̀ òun ọlọ́run wẹ̀lẹ́ tẹ ohun tún na ilẹ̀ wa antu mùsùlùmí ọlọ́run lẹ́nikẹ́ni nínú yín ẹ̀ gbọ́dọ̀ fi ayé sílẹ̀ àfi lẹ́ni tó ju pájú sẹ̀ sílẹ̀ fọlọ́run tó túmọ̀ sí pé ẹnikẹ́ni tí ikú bá dé bá lórí ẹ̀ṣẹ̀ ikú dé bá lórí àìnígbàgbọ́ ikú dé bá lórí tọ́lọ́wọ́n ọmọ òfẹ́ jẹ̀mọ́ irú ẹni bẹ́ẹ̀ ó fi ilé ayé lẹ̀ lẹ́nu tí ó tọ́lọ́wọ́n bò yọdún sí tẹ́lọ́wọ́n tọ́lọ́wọ́n bò lùgbẹ́ sí. torí ẹ̀ ló jẹ́ sí pé gbogbo wa lọ́kùnrin wa lóbìnrin wa a máa gbìyànjú bó láti mọ tọrọ títú bá lọ sọ́dọ̀ ọlọ́run a máa gbìyànjú bó láti jẹ́ kí ìmọ̀ wa fífi bá lọ sọ́dọ̀ ọlọ́run kó di dẹ́yídẹ́nà wa kó di àṣà àti ìṣe wa tá a máa ṣe lọ́pọ̀lọpọ̀. Jẹ̀má Mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kejì, ká mọ̀ pé àkíkọ́tù ìsẹ̀n ọmọ ènìyàn ọlọ́wọ́n bá ń sọ fún wa pàápàá ń dá ẹ jẹ́ ọlọ́run dá wa látara yèèpẹ̀ tó rò papọ̀ pẹ̀lú omi tá à ń pè ní ẹrẹ̀fọ̀ ibẹ̀ ni dídá ọmọ ènìyàn àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ orin dídá àdágbéwa ádámà àríyí sàlámù sàlám àti ìyá ara wa tó jẹ́ ìyàwó rẹ̀ tá à ń pè ní àwa ọlọ́run bá dá wa látara ẹrẹ̀fọ̀ síbẹ̀ lọ́lọ́run bá ti dá wa eléyìí ẹ̀rí pé eléyìí òun ni tí gbogbo àwọn onímọ̀ ìmọ̀ ayé àwọn scientist ni àwọn philosophers ni bẹ́ẹ̀ padà fi ń rinlẹ̀ lélẹ́yìí pé á etí kùránì sọ yẹn òdodo ni o torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí kálukú wọn máa ń sọ ọ̀rọ̀ náà ni wípé ọmọ ènìyàn ọlọ́wọ́n bá dá látara ìnàkí látara ọ̀bọ àtàrà chimpanzee wọn níbẹ̀ lọmọ ènìyàn ti jáde eléyìí ni wọ́n ń pè ní theory of revolution lẹ́yìn tí arákùnrin kan nínú àwọn scientist níjọ́hun tó ń pè ní charles darwin tóun sọ wípé ọmọ ènìyàn àwa látara yèèpẹ̀ àwa látara ọ̀bọ ìyẹn ni pé ọ̀bọ ìnàkí òun ló transform tá a fi ń di èèyàn jẹ̀mọ́n tí wọ́n náà gbà bẹ́ẹ̀ wípé babalá tó bàbá ńlá bàbá bàbá bàbá bàbá wa ọ̀bọ ni ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá wa ìnàkíni ẹ̀dá kò níbo láti jọra wa ẹ̀ níbo láti jọ̀bọ ṣé tó nípa lọ́wọ́ méjì alẹ́sẹ̀ méjì la gbá dọ̀bọ̀ àbí tó nípa lórí kan alẹ́ nu anímú ààfin nìkan kan jọ̀bọ jẹ̀mọ́ orúkọ ọ̀bọ ọ̀bọ náà ni kò lórúkọ méjì torí ẹ̀ tó bá pé ọmọ ènìyàn ní orí owó ṣe dàbí ọ̀bọ yóò mọ̀ bínú wọ́n ló ṣe rí pé orí ìnà kí inú rẹ̀ ní dùn torí pé àjọra wa so ìsọkúsọ òun ni charles darwin àti gbogbo àwọn mọ̀gàfàlùn àwọn aláìmọ̀kan tó bá gba ìròrí ẹ̀ wọlé wípé ìtọ́mọ ènìyàn ti jáde látara ọ̀bọ òun láti rẹ́bọ̀lù ti jáde àmọ́ tí alukur'ani sọ fún wa tọ́lọ̀ jẹ́ ká mọ̀ ní tó ti lé nìkan bí one thousand years ago ọlọ́ni wọ́n lọ kọ́lé kọ́lákínẹ́lì ìnsánà ọlọ́run dá ọmọ nìyàn ní sọ̀lì mìhánàhìn mẹ́sàn-án ọlọ́run lóhun dá wa látara yèèpẹ̀ táàrò papọ̀ pẹ̀lú omi eléyìí la máa ń pè ní ẹrọ ẹ̀pọ̀ ibi ọlọ́run bá ti dá wa nìyẹn jẹ̀mọ́ ṣùgbọ́n àwọn ọmọ ọmọ ádámà tó fi lórí oníkàlùkù wa tá a wà níkàlẹ̀ àti àwọn tó lọ síwájú wa àtàwọn tí yóò tún máa wáyé ọlọ́run ní òun dá wa látara omi lọ́gbọ́lọ́gbọ́ tá à ń pè ní àtọ̀ ìyẹn ní àtọ̀ ọkùnrin àti tóbìnrin ìbẹ̀ lọ́n ti dá àwọn ọmọ ádámà nìyẹn àmọ́ ádámà tó dé èèyàn àkọ́kọ́ ìbẹ̀ ọlọ́run ti dá òun náà ní láti fi yèpẹ̀ àti omi àmọ́ àwọn ọmọ rẹ̀ ọlọ́run dá wa látara kí nìyẹn látara omi lọ́gbọ́lọ́gbọ́ ọlọ́run ní kíkọ́ ọlọ́run ní wa muhammad sallallahu alayhi wa sallam máa kà bísí rọ́bì kẹ́lẹ́bí kálàkọ̀ kálàkọ̀ ní ìsáàn mẹ́ta alákọ̀. Ọlọ́run ní máa kà pẹ̀lú orúkọ ọlọ́run ọba rẹ̀ tó dá ọmọ nìyàn yẹn ni àwọn ọmọ ádámà àti gbogbo ẹni tó tara ádámà jáde. Ọlọ́run dá wa mẹ́ta alákọ̀. Ètí à ń pè ní alákọ̀. Òun ni ìgbà tí omi lọ́gbọ́lọ́gbọ́ tí à ń pè ní spam. Ó ń bẹ lára ọkùnrin, ó ń bẹ lára obìnrin. Ọkùnrin lómi, obìnrin náà lómi tí méjèèjì ó bá jáde jẹ̀mọ́ kìí ṣe àìmọ̀ fọkùnrin tó mi ara ó bá fi jáde ìdẹ̀ ṣe àìmọ̀ fóbìnrin tó mi ara ó bá jáde tómi méjèèjì bá papọ̀ òun ni ó wà lọ kọlu tí wọ́n ń pè ní ẹyin àmọ́ pẹ́pẹ́ kọlu ẹyin jẹ̀mọ́ ní tí ó kọ̀kọ́ ṣẹlẹ̀ ni pé omi yìí yóò wà di tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ láti bí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ là ń pè ní alacoc omi là ń pè ní zygote lẹ́yìn náà yóò wá di clot clot clot clot òun ni ẹ̀jẹ̀ kíkì látara ẹ̀ yóò wá di tí wọ́n pè ní albasham yóò wá di ẹran flesh yóò di ẹran ẹran yẹn nìyí kò lórí kò ní kankan nígbà tá a lọ ra ẹran lọ́jà tó bá wá yá a wá rí pé ẹran yẹn nìyí ọlọ́run mọ̀ wá yọ ẹsẹ̀ orí oríkèéríkèé ọlọ́run mọ̀ yọ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yìn náà a wá lẹ́nìí a mọ̀ wá sọ búlú yóò mọ̀ sọ búlú yóò mọ̀ ní nígbà míì tó bá ti pé tọ̀ ó bá ti wá di odi nínú ìyá rẹ̀ tán a mọ̀ tàpá yóò mọ̀ mérí a mọ̀ tàkìtì jẹ̀mọ́ gbogbo tí màmá rẹ̀ ń rò tí bàbá rẹ̀ ń rò ìlú yóò da ààrùn jẹjẹ kò sí náà gbogbo eléyìí òkun kò hún tiẹ̀ kò lówó ná tó sọ bẹ́ẹ̀ni kankan bẹ́ẹ̀ dẹ̀ ni kò lówó ilé tí ó sọ fún yàn kò níròònú kankan gbogbo sì máa jẹun oúnjẹ rẹ̀ sì wá ń bá lọ́fẹ̀ẹ́ jẹ̀mọ́ láì náwó lé lórí ìgbésí ayé ọmọ ènìyàn nìyí títí tí wọ́n fi wá dùn wá ṣe wá rí ìpínlẹ̀ ọmọnìyàn ìpínlẹ̀ wa lẹ́yìn pọ́lọ́ dá wa láti ibi tá a ti jáde wá ọlọ́run wá dá wa lórí ìpìlẹ̀ méjì alákọ̀ọ́kọ́ òun náà ni aljahani tá a ń pè ní àìmọ̀kan ignorance òun ni ìpìlẹ̀ ọmọnìyàn ẹni tí kò mọ kankan kò mọ nothing kò mọ rẹ dípò pé yóò mọ environment yẹ dípò pé yóò mọ tó ń bẹ ní àyíká rẹ dípò pé yóò mọ ibi tó ń bọ̀ àbíbi tó dé àbíbi tó lọ ọlọ́run dá ọmọ ènìyàn láláì mọ̀tàn lórí ẹ̀ lè dá sí pé kò sẹ́nìkan nínú wa tó lè sọ ìgbà tó wà lọ́dún kan ó lè sọ nígbà tí mo gbọ́ oṣù mẹ́rin kí ló wá ṣẹlẹ̀ ní tó bá sọ wọ́n sọ fún ẹni wọ́n sọ fún ẹni ó lè mọ́ kódà ẹlòmíì gan nìyí bí tẹ́lòmíì tún pẹ́ dé ẹlòmí ò bẹ̀ gbọ́dún mẹ́wàá kó tó mọ̀ pé àṣọ́ṣòdì lòun gbé ní lagos island torí pé alidirak iná pè ní alidiraku idiraku lẹ́yìn ká mọ ká nímọ̀ nípa environment wa ọlọ́run fún wa lóye ìyẹn ju ara wa lọ torí ẹ ẹlòmí bó ṣe dàgbà tó fifty years kò tí ì mọbi tó ń bọ̀ dé gbogbo mọbi tó wà dé gbọ́dọ̀ kò mọbi tó lọ ẹlò ìdúró èsì ìgbà lágbàlagbà mi lẹ́kùnrin lóbìnrin òun mọ ibi tó ń lọ òun mọ ibi tó ń bọ̀ òun mọ ẹlòmíì òun mọ kankan tẹlẹmí ò fi kú tí wọ́n fi gbé sí wọn láàyè kò mọ ibi tó ń bọ̀ kò mọ kankan kò mọ ẹlòmíì sì nìyí tọ kò ní mọ ibi tó ti ń bọ̀ wá àmọ́ yóò mọ ibi tó ti dé kò wá tó ní mọ ibi tó ń lọ ó wà bẹ́ẹ̀ kò mọ ibi tó ti ń bọ̀ àmọ́ ọmọbi tó dé bẹ́ẹ̀ ni kò ní mọbi tó ń lọ ẹ̀ẹ́dì kúrò náà sọnù látara ìkankan tọ́lọ̀ tó dá ọmọ ènìyàn tó dá wa lé lórí òun nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì àbí ẹlẹ́ẹ̀kẹta ẹlòmíì yóò mọbi tó ń bọ̀ yóò mọbi tó wà á sì mọbi tó ń lọ jẹmọ́ irú àwọn èèyàn báyẹn wọ́n kéré nínú ọmọnìyàn tó mọbi tó ti ń bọ̀ wá tó sì mọbi tó wà tó sì mọbi tí ó lọ ó kéré gan nínú àwọn ènìyàn nígbà sọ bẹ́ẹ̀ ni pé ọlọ́run bá dá ọmọ ènìyàn látara àìmọ̀ kan àmọ̀ kankan tó bá rí ara lẹ́nìí gẹ́gẹ́ bí secondary school holder rántí pé gbà kan bẹ tó mọ kankan tí yàrá ó gbé ẹlẹ́kọ̀ọ́ e ó lè fẹ́nu sọ̀rọ̀ tó fẹ́ ẹni tó yí ẹlé kan náà nínú àwọn obìnrin ò mọ́ ò mọ́ ò mọ kó o mọ ní òògùn gbèsè ayé rárá tó ń kó ń dálẹ́tì lénìí olùjáde secondary school ni olùjáde yunifásitì ni oní secondary degree oní masters ni oní phd oní professor ni ó di àfa ńlá tí gbogbo ayé mọ̀ ni mọ̀ pé ìpìlẹ̀ àìmọ̀kànmọ̀kàn òun ìpìlẹ̀ rẹ ìpìlẹ̀ gbogbo ọmọ nìyẹn nìyẹn torí ẹ̀ kò sí ìmọ̀ tọ́mọ ènìyàn tó lè mọ̀ ìwé ni ẹ̀sìn ni ayé ni kò sí ipò tọ́mọ ènìyàn tó lè wà lọ́kùnrin lóbìnrin táwọn èèyàn bá bàrà rẹ̀ áà ó gbúdù gan ó nímọ̀ gan ó mọ̀ nípa science ó mọ̀ nípa kùránì ó mọ̀ kíní kan jẹ̀mọ́ àìmọ̀ kan ló ṣíwájú mímọ̀ rẹ̀. lẹ́yìn tó ti wá mọ̀ tó bá wá pẹ́ pẹ́ pẹ́ pẹ́ náà lẹ́yìn ọlọ́run padà gba ìmọ̀ yẹn á gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run ó da padà síbi tó ti ń bọ̀ wá níbi kí ni níbi ya ìmọ̀ ó wà ní alùpùpù handel kẹrì stages ìyẹn ni ìpele ìpele ìpele ìdàgbàsókè ọmọ nìyẹn tó o bá ń bẹ náà pé ìwọ náà dákùn jẹ́kẹ́ mi mi gùn jẹ́ ń pé láyé jẹ́ ń pé láyé ẹ̀ ó pè láyé débi wípé wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí lorúkọ rẹ̀ wọ́n ti sọ ní mi ni wọ́n mọ̀ bí ọ́ ní tó mọ̀ sọ ni pé ó kàn bọ́ta state and capital fún wọn ni ọ̀tọ̀ ni tí wọ́n bí ọ̀tọ̀ ni tó mọ̀ sọ wọ́n níṣẹ́ fẹ́ jẹun ni ó sì mọ ìyàgbé ara àìmọye àìmọye àìmọye bẹ́ẹ̀ ọlọ́ni wà mí ń kún máa ń lòrọ́ jù ilá àrídálẹ́lẹ́ ọmọ ọlọ́run ló ń bẹ nínú ọmọ ènìyàn tó wọn lọ́wọ́ bá òun á dá a padà sípínlẹ̀ nígbà tí kò mọ kankan lèkè láyà lámàmì bá dé ẹni ṣe ya ó ti mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ló gba ìmọ̀ yẹn lára ẹ̀ ìmọ̀ yẹn òun ló gba lọ́wọ́ ẹ̀ lára ẹ̀ àìmọye ní áìláńdì wa yìí àwọn tó máa ṣọ́rán àwọn tó mọ rédíò tún ṣe àwọn tí wọ́n gùdù níbi iṣẹ́ iná tó ń gùdù níbi iṣẹ́ ọwọ́ nígbà tí àgbà dé wọn ò mọ nǹkan kan mọ́ bẹ́ẹ̀ náà làáfàá bẹ́ẹ̀ náà ni akọ̀wé jẹ̀mọ́ tó túmọ̀ sí pé ìpìlẹ̀ ọmọnìyàn àìmọ̀kan òun ọlọ́run bá fi dá wa ọlọ́run dá wa lórí àìmọ̀kan ni jẹ̀mọ́ tó bá ti wá rí bẹ́ẹ̀ ipò lọ ń dá wa lórí àìmọ̀kan àwọn kankan ń bẹ tí òrìṣà láìpẹ́ máa ṣẹlẹ̀ nínú ẹ̀ òun náà ni ẹ̀ṣẹ̀ ibi tí ò yẹ ká gbẹ́sẹ̀ lé látara àìmọ̀kan a ti gbẹ́sẹ̀ lé ká tó mọ̀ pé kò yẹ ká gbẹ́sẹ̀ lé nǹkan tí ò yẹ ká sọ a ti sọ

ìtumọ̀ rẹ̀ òun náà ni alákòsí ìpìlẹ̀ ọmọnìyàn òun náà ni kó ṣàkòsí kí là ń pè lákòsí ìyẹni tí kùránì máa ń pè ní gbólmù gbólmù ni kùránì máa ń pè àwọn ilé máa ń pè ní injustice ní táàpè ní gbólmù táàpè ní injustice táàpè ní àbòsí ìtumọ̀ rẹ̀ òun náà ni wádìí ṣe yìí fi rẹ́rìn máa nìyí ká gbé nǹkan síbi tí nǹkan ò lẹ́tọ̀ọ́ sí ká gbé sí ká sọ nǹkan nígbà tí kò yẹ ká sọ ká ṣe nǹkan nígbà tí kò yẹ ká ṣe èyí tí ò yẹ ká ṣe a ṣe èyí tó yẹ ká ṣe a ṣe níta máa ń pè ní gbólógbò nìyẹn german ìpínlẹ̀ gbogbo ọmọ ènìyàn nìyẹn kò sí ọmọ èdè ènìyàn tọ́lọ́wọ́ bò dá lórí kó ṣe kó má ṣàkóso rárá as a human being wà á ṣàbòsí alábòsí yọ torí ẹ ẹnìkan kìí kẹ́nìkan lábòsí bó tó ṣe ẹ̀nà ẹ bá rí mi o ilẹ̀ kí ṣàbòsí o wọ́n kọ́ mi ní o irọ́ ló pa yorùbá lọ́wọ́ bọ̀ wọlé akọ́lé lè tó jà ẹ́ tí ẹ bẹ lára rẹ̀ náà ni wọlé tá a kọ́ ló lè kú bá ti débẹ̀ yẹn wàá kọ̀ sílẹ̀kùn yẹn wàá ró yẹ wàá mu ó sì yọ ó sì sílẹ̀kùn yẹn ó sì wọ́n ní ah, ẹ̀rá ẹ̀bọ́n náà mi ní ìbò lè jà wọ́n kọ́ mi ní à wọ́n sì wá kọ́ ẹ tí wọ́n náà wàá mọ̀ sí ó yẹ kó o mú un tí wọ́n fi mọ̀ ẹ́ pé ó yẹ tó bá ti mọ́wó yẹn wọ́n ní mọ́wó yìí ní o ní ẹ kó o sọ nìyẹn <laughs> sọ̀rọ̀dá akọ́lẹ́lẹ̀ tó jà tí ẹ̀ náà bẹ lára rẹ̀ ni torí ẹ̀ kò sí ọmọ ènìyàn kan lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tọ́lọ́wọ́ bò dá lórí àwọn ìròyìn méjèèjì yìí ọlọ́run dá wa lẹ́dàá tí ò mọ kankan ọlọ́run dá wa lẹ́dàá tó jẹ́ ẹ̀dá alákùsí olàgbòsí ti máa ń rọ̀ wá lọ́rùn àbòsí ní máa ń rọ ọmọnìyàn lọ́rùn láti lè ṣe yálà ìyanjọ́kùnrin ìyanjọ́bìnrin ìyanjàgbàlagbà ìyanjọ́mọdé ìmọ̀ ọ̀rọ̀ ni lọ́rùn láti lè ṣe kò sẹ́ńtì kì í rọ lọ́rùn láti lè ṣe torí ẹ̀ ìròyìn méjèèjì yóò bẹ lára gbogbo ọmọ ènìyàn kò bá jẹ́ yorùbá kò bá jẹ́ haúsá kò bá jẹ́ yíbò kò bá jẹ́ òyìnbó kò bá jẹ́ kò bá jẹ́ kò bá jẹ́ kò bá jẹ́ lókùnbà tó bá ti jẹ́ nínú ọmọ ádámà ni ọlọ́run dá lórí àpòsí ọlọ́run dá lórí àìmọ̀kan injustice àti ignorance òun ni tọ́lọ̀ ń pinlẹ̀ ọmọ ènìyàn sí jẹ̀má mùsùlùmí lórí ẹ̀ ọ̀nà ìmádẹ́sẹ̀ kò kọ́ sínú káàfin ní dẹ́sẹ̀. Tànàdùwà Muhammad sallallahu alayhi wa sallam ni kúlù bàní Ádámà kàtọ́. Ó ní gbogbo ọmọ Ádámà pátá kàtọ́ òun. Ẹrú ẹlẹ́sẹ̀ ni wá. Á fẹnu dẹ́sẹ̀ ẹnu ẹnu wa á fi dẹ́sẹ̀. Ọwọ́ wa á fi dẹ́sẹ̀ ẹsẹ̀ wa á fi dẹ́ṣẹ̀ owó wa á fi dẹ́ṣẹ̀ abẹ́ wa á fi dẹ́ṣẹ̀ ojú wa gbogbo oríkèríkè ara wa á fi dẹ́ṣẹ̀ ìlú wa gan á tún fi dẹ́ṣẹ̀ ààyè wa á fi dẹ́ṣẹ̀. jẹ̀mọ́ ìdánlọ̀ tó fún wa ní dúkìá lówó lọ́kọ̀ ní gbogbo ẹ̀ lọ́mọ nípò á tún fi dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́wà á fi dẹ́ṣẹ̀ jẹ̀mọ́ kò sí tọ́lọ̀ fún ni dáàdì fi dẹ́sẹ̀ torí pé mọ́gbàgbé ìpìlẹ̀ rẹ ìpìlẹ̀ mi ìpìlẹ̀ wọn ìpìlẹ̀ àwọn ìpìlẹ̀ ẹ̀yìn àìmọ̀kan àti àbòsí bí àbá ti nílò ìméjèèjì yìí ló jẹ́lẹ́sẹ̀ arábìnrin kò lu bàdé ádámà kọ̀ọ̀kan ó ní gbogbo ọmọ ádámà pátá ẹrú ẹlẹ́sẹ̀ ló wà wọ́n kọ́ ìròyìn kọ̀ọ̀kan yìí nìkan gbogbo àgbò ó ní ṣùgbọ́n àwọn tó lóore nínú ọmọ ádámọ̀ àwọn ẹni ẹ̀ṣà ẹni àpọ́nlé nínú ọmọ ádámọ̀ òun làwọn tó dá sí pé wọn a máa tọrọ tútúbá wọn a máa tọrọ kí ni ìtúbá lọ́sọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ òun mo fi kí àwọn elétò ìjókòó wa yìí tọ́pìkì tí wọ́n mú yìí tọ́pìkì tí yóò ṣe gbogbo wa láǹfààní ni àbúrò níwàásí yóò ra àǹfààní bẹ́ẹ̀ agbọ́rọ̀ àti yóò rí ń bẹ̀ lọ́kùnrin lóbìnrin kò sí lọ́pàá tó bá jẹ́ ọmọ ádámà tó bá jẹ́ ọmọ ádámà tí èyí ṣe mọ̀láíkà jẹ̀mọ́ kò sí ẹrú ẹlẹ́ṣẹ̀ ní ọ. àwọn mọ̀lẹ́kà ọlọ́run lọ́lọ́wọ́n bá dá ànábì sàlọ́lá ọ̀hún alẹ́bí wasálá olólọ́wọ́n bá dá wọn látara àmọ́lẹ̀ mọ̀lẹ́kà ọlọ́run èyí dẹ́ṣẹ̀. ẹ̀rẹ̀kúnlẹ̀ nínú alukọ̀hán kẹrì ọlọ́niláyà àṣúnà lọ́hàn máa àmọ́ràn ọmọ ọlọ́ni ẹ̀rọ àwọn màláyíkà wọ́n èé yapa wọ́n èé ṣe ọlọ́run tọ́lọ̀ bá pa wọ́n láṣẹ wọ̀yẹ́ fún àlúnà máa yú mẹ́rù dèédé tọ́lọ̀ bá ní kí wọ́n ṣe ní ṣe ní tí màláyíkà bá ṣe jẹ̀mọ́ ọlọ́run pa ní àṣẹ rẹ̀ kó ṣe nù torí ẹ̀ làwọn màlẹ́kà ọlọ́run wọn kì í dẹ́ṣẹ̀ kò sẹ́lẹ́ṣẹ̀ náà màlẹ́kà lẹ́gbọ́n yé kò sí ẹlẹ́ṣẹ̀ náà màlẹ́kà tẹ́lẹ̀ gbogbo àwọn ìtàn tẹ́ ẹ ti gbọ́ rí òun ẹ́ tẹ́ ẹ fi sí pé owó sì lẹ́ fi sí ni <laughs> àbí ẹ fi sí ọpọlọ ẹ lọ hádànù nípa àwọn màlẹ́kà ọlọ́run kan wọ́n bọ́ sílẹ̀ látòkè sánmà wọ́n wá ṣe ìsìnà wọ́n wá mu tí kò yẹ pàbú ni o wọ́n náà gbọ́n tí kò láti sọ̀rọ̀ láyà súnà lọ́hà má àmàrà rẹ̀ wàyà tó wà lónà má yùmàrúnà ọlọ́run gbé yàrá màláìkà kí ló dé báwọn màláìkà tí wọ́n ní ṣẹlẹ́ṣẹ̀ olùdẹ́ báwọn màláìkà ọlọ́run ọlọ́run ò dá wọn lè ṣe hawat wọn lọ bẹ́ẹ̀ ọlọ́run ò fi adùn adùn destiness kéèyàn máa dùn kan ọlọ́run fi dá òfin sí ìdá àwọn màláyíkà ọkàn gbọ́dọ̀ bí wọ́n bá ti la ṣúgà tó máa fún ẹ lóyún á ó dùn gan tó máa fún ẹ lóru á ó sì máa kóró báyìí ẹ ṣe rí bá a ṣe mọ tó dùn bá a ṣe mọ tó kóró yẹn náà pè ní lẹ́fẹ̀dà lẹ́fẹ̀dà adùn yẹn tastiness yẹn bá a ṣe wá mọ yẹn náà bẹ́ẹ̀ lọ́lọ́run dẹ́wà lórí táwọn pè ní ṣáwà ṣáwà òun ní máa ń jẹ́ ká máa dùn torí ẹ̀ a máa fún ẹ lówó a máa dùn owó bá a ṣe wà lórí ìjókòó yìí kákan rí mẹ́sẹ́ẹ̀jì lórí lórí fóònù wa wípé the lagos state uh, the governor of lagos state governor babatunde babajide sanwóolu ó ní gbogbo ẹ̀yìn tẹ wà lẹ́kọ̀ọ́ tẹ wà ní lagos state ẹ wá gba ten ten million naira lọ́nà ó dá mi lójú lọ́dẹ̀ lèmi ìwáṣẹ̀ ti parí nìyẹn kò pọ́ wá sí mọ́ owó tí ò tí ì ní ó kàn ní mẹ́sẹ̀gì ni gbogbo náà máa ń sọ kò ní kò lórí mọ́ torí pé adùn owó ló ń gba gbogbo làákà yẹn pátápátá lórí ìjókòó tó wà yẹn náà ẹlòmíì ọ̀rẹ́ ẹlòmíì kan ni ó kàn ti ẹ̀dìdé ni ó bọ́ wá sí mọ́ ni mímọ̀ mímọ̀ mímọ̀ mímọ̀ ó ń lọ jókòó sí aláwùsá nìyẹn wọ́n ní kán wá lọ́la òun lọ bẹ̀ nísìn ẹlòmíì yóò ti mọ plan bí ó ṣe gbà owó tí ò tí ìlú obìnrin ten million yes one million for this two million for that okay okay ẹ̀hẹ́n agbo yẹn ọlọ́run máa gún yẹn owó tí ò tí ìlú kò sí tó fọ bọ́lọ̀ sí dáwà nìyẹn a owó a máa bẹ̀yàn náwó àmọ́ tó wó wà fún jẹmọ́ àmọ̀lẹ́kọ̀ ọlọ́run wọn ò lágbòmù bẹ́ẹ̀ ni obìnrin a máa dún obìnrin ẹ̀wọ̀ ọlọ́run ọlọ́mọdé rádùn àdánwò obìnrin irọ́ ò tí ṣàdúrà ó lè sínú àdánwò obìnrin ó sì ò ní níyàwó màá níyàwó ìyá rẹ gan-an ìyá rẹ obìnrin ìyá rẹ tó a lè sá fún àdánwò obìnrin bàbá fi ẹ̀dígbà nífẹ̀ obìnrin dáná sí pé ẹni tó bí wa obìnrin ni kò lè sí bá ṣe fẹ́ ṣe táà ní sọ pé à ní yíyàwó àkókò sọ́wọ́ obìnrin nígbà bá pẹ́ níbi lọ́pọ̀láyà á tó ń bóbìnrin àkókò sọ́wọ́ obìnrin wọ́n láì sọ pé ọlọ́mọdé rádánwò obìnrin rárá ní iṣẹ́ àdúrà òun ṣe pé fúnra wa ó mọ ọbẹ̀ náà pé ìwọ náà dákun àdánwò obìnrin omi ní mánì tí ó jù lọ ni wọn márùwá jọkàn ó ti pẹ́ lọ bí twenty years nísìn ládùúgbò wa lọ́hùn báwọn márùwá wọn á bẹ́ nìkan bẹ́ẹ̀ ní ìmọ̀rí òun náà màmí rí tó bá dájú kọ mí ó ní àfà kò ní dá gbogbo obìnrin à máa wí dá gbogbo obìnrin báwọn mi ò yẹn ni o máa wọ pé ọ̀nà mo fi lè dá lákẹ́ náà o òkè wọ́n ní màmá yín obìnrin mọ̀ nìyí oníkòrí da fún àwọn òun náà ọ̀rọ̀ eléyìí ti eré lásán ọwọ́ adá kékeré ìbọn tí mo lè sọ ó lẹ́yìn tó ní kò ní da fún ìwé òun ẹ̀dá kò dábá kó ti kùránì fún tí a pé yóò gba ní padànù mo yá owó rẹ̀ mo lẹ̀ ló wá sọ̀rọ̀ ó ní àpá ó lóun mọ tó òun sọ ó lóun níyàwó ọ̀sẹ̀ kejì yìí tíyàwó òun ti kúrò lé kò gbọ́dọ̀ sóhun lẹ́nu kò ní ọ̀la pátí nù ó ṣe lọ kwara fún pátí ló ń lọ ìbàdàn láì dájú ilé láì lọ́kàn lọ náà mo wá ní sí kò jù bẹ́ẹ̀ lọ ó ní kò jù bẹ́ẹ̀ lọ fún wa mo wá dákẹ́ wá sọ pé kò ní dá gbogbo obìnrin tó rẹ̀ ti kú ìyá yín òkè ṣé ìyá yín rí bẹ́ẹ̀ à ó ní ìyàwó òun bẹ́ẹ̀ o ẹ ti wá kú ìyá yín pé kò ní dá fún ìyá yín náà ó ní ló ń bí òun ọlọ́run jẹ́ ká ká àgbákò obìnrin a sì ní ká àgbákò ọkùnrin ìjọba kò sì lè mú ṣẹ̀rí obìnrin adùn ni wọ́n bẹ́ẹ̀ náà ni owó adùn ni ilé adùn ni ilé adùn ni ọmọ adùn ni nǹkan ọ̀gùn adùn ni amọ̀tánpè ní adùn òun la fi ń wà. wọ́n máa ń dalẹ̀ ẹjọ́ ìbẹ̀ kọ́lé nínú wa ẹnìkan ò ní náwó ó lẹ́yìn tó lọ́n pọ̀ pé kò ní kọ́lé òun ò ní náwó alẹ́ tó ní lówó nínú wa anybody ní lọ́wọ́ alọ́fẹ́ lówó ẹ̀fọ́ kó lẹ́nu bí ó fẹ́ lè nẹ ẹsẹ̀ bẹ́ẹ̀sì lára tí ò ní lówó tí ò ní kọ́lé tí ò ní na mọ́tò òun lọ́n kọ́ wọn àmọ́ kò dùn àbẹ́lọ́n kọ́ lọ fún gbàdúrà ní kálukú ìta àti lọ ní wípé nínú àlùkùrá nínú sọ́ọ̀mù nìsà ọlọ́run ló gbé balẹ̀ nurse ọlọ́run ní òun gbìn òun gbìn sí ọkàn gbogbo ọmọ ènìyàn tó kù shahawat bọ́mọ ènìyàn ó nífẹ̀ẹ́ adùn tẹ́gbọ́n bọ́mọ ènìyàn ó nífẹ̀ẹ́ adùn nínú nísà ká nífẹ̀ẹ́ obìnrin ká nífẹ̀ẹ́ obìnrin jaman anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní àdúnìyà mọ̀tá ó ní ẹ̀rí ilé ayé adùn ní o ó ní adùn ló ní ilé ayé o àmọ́ wàhálà ìrùmọ̀tá ayé alimari àbùsọ̀rìhà ó ní adùn tó wá dùndù láyé òun lóbìnrin rẹ ìyàwó rẹ tí ẹ bá níyàwó rẹ dẹ̀mọ́ ah ló wù ẹ̀kọ́ tún nìkan sí tẹ́yìn náà bá tún dáa yóò tún wù ẹ̀kọ́ tún nìkan sí tí ó fi gbé mẹ́rin adùn ayé obìnrin ni ọlọ́run pin ìfẹ́ obìnrin sẹ́ni àwọn ọkùnrin àwọn obìnrin náà sì lè wà láì má lọ́kùnrin àmọ́ ni báwọn ṣe jẹ́ báwọn ṣe jẹ́ adùn fún wa làwọn náà jẹ́ adùn fún wọn bẹ́ẹ̀ ni gómìnà jẹ́ nìpín wa akọjú síra wa ni ọlọ́run ní bákan náà nínú tó fi tó ọlọ́run bá ṣe rí adùn fún wa òun náà ni ọ̀rọ̀ bí gold bí silver bí owó kò sẹ́ni tí ò wá owó kò sóńtọ̀ ọ̀hún à ń ṣiṣẹ́ rẹ̀ ìwé ta láǹkà owó làwọn wá ń bẹ̀ kì í ṣe torí àyàmọ̀ torí àjẹ́ náà kan torí owó ni tàbá là ń kọ́ṣẹ́ torí owó ni tàbá là ń ṣòwò torí owó ni ẹ̀sìn islam ò ti takò ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní ilé ayé ṣe wá rí àwọn adùn yìí ọlọ́run ò dá àwọn mọ̀lẹ́dá pẹ̀lú ẹ̀ àwọn tọ́lọ́run wá dá pẹ̀lú adùn adùn yẹn náà ni ó mọ̀ mú wa dẹ́sẹ̀ bá a ṣe ń wá owó bá a ṣe ń wá obìnrin ìhà wa sílé ayé ìhà wa sí dúkìá sílé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìhà wa sọ́kùnrin sọ́mọ ibi tá a ti fẹsẹ̀ ẹ̀kọ́ tá a ti ń dẹ́ṣẹ̀ nìyẹn tá a sì lè ṣe ká mọ̀ dẹ́ṣẹ̀ lémi elémi ọlọ́run ló mọ iye ẹ̀ṣẹ̀ tó ní kálukú wa ti dá torí èyí tí wọ́n rò pé ẹ̀ṣẹ̀ rẹ ó lé five hundred yẹn lọ́dọ̀ ọlọ́run ó ti bẹ́ẹ̀ lọ tọ́lọ̀ ń kà mẹ́ lára lẹ́sẹ̀ ọba aláàánú ti máa dárí jìdí lọ́lọ́run jẹ̀má mùsùlùmí ẹ̀ṣẹ̀ wa ń pọ̀ kò sí bàtí ní dẹ́sẹ̀ jẹ̀má látara pé afẹ́fẹ́ obìnrin á dẹ́sẹ̀ látara pé afẹ́ fi ọmọ lọ́kọ alọ́mọ abímọ ọmọkùnrin lóbìnrin tàbí á dẹ́sẹ̀ afẹ́fẹ́ ọmọ lọ́kọ á dẹ́sẹ̀ látara ọ̀rẹ́ á dẹ́sẹ̀ látara owó á dẹ́sẹ̀ látara pé a ní ojú á látara pé alẹ́nu láti lè sọ̀rọ̀ àdẹ́sẹ̀ ẹ̀rí pé ẹ̀ṣẹ̀ kíyàn sọ pé wò ó ní dẹ́ṣẹ̀ rárá wọ́n lọ́ yí quite impossible ṣeéṣe kò ṣeéṣe anábìwá muhammad sallallahu alayhi wa sallam olóòlù sọ yí pé ọlọ́run ní ẹ̀dẹ́ṣẹ̀ òun ọlọ́run ó darí ìlú tẹ́ ẹ bá sọ yí pé ẹ̀ ní dẹ́ṣẹ̀ rárá rárá rárá ọlọ́run gba kúrò lẹ yóò pàrọ̀ wa á wá dáwà ẹlòmíín tí ó mọ tẹ́sẹ̀ tí ó sì mọ tọrọ ìdáríjì tọ́lọ́ ó sì mọ dáríjì òun ti gbé sọ rọrùn ká má tẹ̀sẹ̀ kò pọ́sibù ká má tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni torí adùn ó wà lára wa a máa dùn lẹ́yìn lẹ́yìn nínú ọ̀rọ̀ ẹni ọlọ́run dákun dání lọ ló dá dákun rẹ̀ kódà ìdílé àtọmọ dẹ́sẹ̀ dé ẹ̀sẹ̀ tá àti afẹ́ máa ń tọrọ àforíjì rẹ̀ kalẹ̀ ẹ̀ṣẹ̀ dáàtì ìdá àfẹ́mọ́ ìtọrọ gbórúkì ẹ̀ kalẹ̀ kọ́nà kó dáríjì mi ò tí mo fẹ́ sọ yìí o tó bá dàbí ẹ̀ṣẹ̀ o asàkúlà asàkúlà asàkúlà nígbà tó ń dẹ́ṣẹ̀ dé mi o nígbà tó ti mọ̀ pé kọ́nà kó dáríjì ẹ̀ tó bá dàbí ẹ̀ṣẹ̀ wọ́n wulẹ̀ kúkú kọ́ àìsàn tá a bá ti mọ̀ yìí pé yóò jẹ́ ẹ̀ṣẹ̀ àìsàn. Jàmá Mùsùlùmí, torí ẹ̀ a máa dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ ìyẹn ni tọ́lọ̀ fi gbé àwọn ànábì kìkì láti wá pè wá kúrò níbi ẹ̀ṣẹ̀ ká mọ tọ́lọ̀ ọba tó fẹ́ ẹ̀ṣẹ̀ náà máa ń pè ní àlùmáṣíà a tún máa ń pè ní àṣàrò nígbà míì a máa ń pè ní àgbọ̀nọ́ọ̀ nígbà míì gbogbo eléyìí ẹ̀ṣẹ̀ nìyẹn ìdàkejì ẹ̀ṣẹ̀ òun náà ni àtọ́ràn ìpè láti ọlọ́run albírù ìpòfin ọlọ́run bàbá lára rẹ̀ adákùwà ìpayọ̀ ọlọ́run orílẹ̀ eléyìí ọlọ́run aláàsọ̀rọ̀ hánà wà tálá ti gbé àwọn ànábì dìde lọ́lọ́run fi sọ tíra kalẹ̀ fún wa èyí tó tóbi nínú tíra òun náà dàbí tó hánà ìpèrè a máa mọ tọ́lọ́run ọba tó fẹ́ tá a ṣe tá a sọ a máa mọ tọ́lọ́run ọba tó ń jọ́nú sí nínú ọ̀rọ̀ nínú ìṣe a sì mọ ọmọ tọ́kọ̀ wọn kò fẹ́ tí kò yọnu sí nínú ọ̀rọ̀ nínú ìṣe láti jìnà sí àǹfààní táwọn ànábí ọlọ́run fi ń pariwo nìyẹn o àǹfààní tálò kùránì fi sọ̀kalẹ̀ nìyẹn o àǹfààní tí súnà fi wà nìyẹn o àǹfààní tí àwọn àǹfàà tó fi ń jẹ́ àǹfàà nìyẹn kó tọ́ka wa sí tọ́lọ́run fẹ́ àti tọ́lọ́run ọgbọ̀n òfẹ́ tá a bá ṣe tọ́lọ́run fẹ́ àdẹ́sẹ̀ tá a bá ṣe tọ́lọ́run fẹ́ àdẹ́sẹ̀ tá a bá ṣe tọ́lọ́run yọ́nú sí àdẹ́sẹ̀ tá a bá ṣe tọ́lọ́run ọmọ ògbẹ́rú sí àdẹ́sẹ̀ jẹ̀mọ́ ó wá pọ̀ bẹ́ẹ̀ ìdáǹtì rẹ̀ rẹ̀ torí ẹ̀ bá a bá ń ka àwọn tó ń pè ní ìran ẹ̀ṣẹ̀ ìran ẹ̀ṣẹ̀ pọ̀pọ̀ láàrin wa sọ́lọ́run àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ láàrin adẹ́dà olúwa wa tó dá wa àti àwọn ẹ̀dá tó dá òun ní máa ń bẹ nínú ẹ̀ òun náà ni tí a pè ní àríyá tá a máa ń pè ní kárìbù show up kéèyàn sin lọ́hùn àmọ́ lọ́hùn kọ́ ló gbà lérò àti sìn ó fẹ́ káwọn èèyàn rí bóun sin lọ́hùn ni tó bá dé mọ́ṣíláṣí á kírun báwọn èèyàn lè bá ó lè pe àkọ́bí ànẹ́bí lélẹ́yìn show up tó bá ń ka alukurani afẹ́ káwọn èèyàn gbọ́ wípé ẹ́ owó òun tù òun the best jẹ̀mọ́ gbogbo bá ná owó tó bá ná owó tí ipò náwó mọ́ṣíláṣí ó ṣe fíṣẹ̀ bí ní láì ìmọ̀ náwó kárí ni ẹni pé wíwẹ̀ jẹ́ ìdìbò gan léyìn gan ẹlòmíì akàn gbé kámẹ́rà ni a ní màmá màmá ṣé ibi tá ń gbé nì ó mọ̀ pé ibi tó ń gbé nìyẹn o. gbogbo ẹtí wà wà lórí facebook lẹ́sìn ẹlòmíì ẹlòmíì lè mú fóònù tíyàn ń lò akọ́ni lámọ́lẹ́ àná fọ́ nípa àwọn fún ní fóònù tuntun ẹ kórè ẹni yóò gbé ṣé wọ́n fún ní so ẹni ẹni yìí láàrin òun àti olúwa tó dáa ó ti ṣe lọ́rùn ó ti ṣe kárí ni kárí ni a máa ń jìnà sí yẹn wípé ká torí àwọn èèyàn sí lọ́hùn ká mọ́ torí ọlọ́run sí lọ́hùn ẹ̀ṣẹ̀ ni ìyẹn láàrin wa sọ́lọ̀ nìyẹn láàrin wa sọ́lọ̀ òun náà ni nìfáàkọ̀ nìfáàkọ̀ nìfáàkù òun ni wípé téèyàn bá rí àwọn ẹni mùsùlùmí á dára àwọn mùsùlùmí bí àsìkò léyà alábìlẹ̀ mùsùlùmí ẹ̀lẹ́bí náà alájà ẹran ni ẹjẹ́ kó tóbi o ẹran léyà mi o ààwẹ̀ là ń gbà yìí sì níjọ́ táwọn ọmọ bẹ̀rẹ̀ ààwẹ̀ tí wọ́n rí bó ń jẹun ẹ̀ ń jẹun ni ẹni ẹ ṣe mùsùlùmí ṣe bẹ́ẹ̀ ilẹ̀ sọ pé ẹran yìí kó tóbi léyà ẹ̀ mọ̀ ni mo ti fi islam sílẹ̀ islam sílẹ̀ islam kẹ̀ ẹ̀sìn yẹn ẹ̀sìn ìmàlẹ́ni ó ti le jù ó ti le jù torí pé àsìkò ká ṣiṣẹ́ làwà yìí so nínú ramadan kìí ṣe mùsùlùmí tí ilé yá bá dé mùsùlùmí ni <laughs> abẹ́ ní kebab tábà ń pín zaka tá ń pín owó mùsùlùmí ni tábà ní ẹ̀fọ́ owó lẹ̀ àyà ní oníṣẹ̀ṣe lèmi èmi aláṣìṣe lèmi ṣe ẹ̀mí òní ìta títí ẹ̀mí irú àwọn èèyàn náà ń pè ní kí ni mùnáfìkì wípé kò fi ojú kan sí lọ́wọ́ olókí méjì gbé ọ̀bẹ yìí ẹ ò jẹ́ mọ́ṣíláṣí jẹ́ ń di oòrùn ni irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣe lọ́wọ́ kò sí àwọn ènìyàn ọlọ́run ló ń ṣe ó di mélòó ó di méjì nínú ọ̀nà ọ̀gbà táwọn èèyàn máa ń gbà ṣe ọlọ́run òun náà ni tí a ń pè ní àlùkùfùrù kí ni tá ń pè bẹ́ẹ̀ òun ni ká ṣe àìnígbàgbọ́ sí nǹkan tọ́lọ́run ká nígbàgbọ́ sí àbí tọ́lọ́run ká gbà lódodo ká pè nírọ́ káwókè káwolẹ̀ kárí sámà lókè kárí ilẹ̀ lábẹ́ wa káwá sọ pé sámà ilẹ̀ ilé ayé kò sọ́lọ́run kankan tó dáa wípé ó kàn wà by chance by nature wípé kò sọ́lọ́run kankan kéèyàn tako bíbí ọlọ́run kátako agbára ọlọ́run kátako ìkápá ọlọ́run eléyìí làwọn ń pè ní kófòrò ká ní kọ́lọ́run ò sí ká ní pé ọlọ́run ò bẹ ẹbí o máa gbọ́ ọlọ́run tó mọ́ ọlọ́run ó nìyẹn ọlọ́run tá a rí torí pé tí èèyàn bá ti rí èèyàn tí ń gbà á gbọ́ ẹni tó kòrò ni àbí òkòrò dẹ̀ mọ́ ẹ́ láti jẹ́ tó ti délé ayé ẹ̀yìn ẹ̀ báyìí kò rí rí o ó sì gbàgbọ́ òun lẹ́yìn kò rí rí o àbí òun lẹ́yìn ẹ̀ rí èyí tó bá ń hún ọmọ ọmọ ẹ̀ ni ó yẹ kó yí ọrùn ẹ sí three degree parí yẹn nígbà tó bá ti dánwò dánà ni wọ́n sì ọ́ o rẹ̀ yìí rẹ̀ rí o sì mọ́ pé wà o rí ọpọlọ rẹ̀ rí o sì mọ́ pé lọ́pọlọ o rí làákàyè rí a máa ń fìlì làákàyè ní àkírí ẹ̀mí wa à ń fìlì ẹ̀rí ààrí kí a sọ pé tóun bá ti rí òun obìnrin nínú ẹ̀ ẹni yẹn mí ni hajj halidness hajj halomini himari ahalihim the most stupid person in the world ó lẹ́yìn yẹn orúkọ ẹ nílẹ̀ yorùbá wọn máa ń kúrò wọn kúrò àwọn ẹ̀bẹ̀ ní dàdá ń délé dàdá ń datọ́ akọ́nukọ́ra ẹ dẹ̀gẹ̀dẹ̀ lúná ẹgbẹ́ sọ pé tóun bá ti rí òun òbílíwù ẹ̀ kò gbàgbọ́ ẹ béèrè pé ọkàn ẹ̀ sọ̀rọ̀ ọkàn ẹ̀ rí àmórírí nígbèrè ọkàn mọ̀ olùkọ́lá sọ fi ṣe gẹ́gẹ́ bí orí kò rọ́kàn ẹ̀ rí ìjọ tó bá bẹ́ẹ̀ ọkàn rẹ jẹ̀mọ́ wọ́n yọ ọ́ àbọ̀wọ̀ gbọ́dọ̀ rìn so dáàdí àgbà tó ń bẹ̀ nínú dáàdí tó fi ń bẹ òun náà ni ọlọ́run bàbá rí láyé á padà rí lálùkù yá náà ó wà lálùkù hàn á rí ọlọ́run nífẹ̀ẹ́ tètè lálùkù hàn rí lálùkù yá náà abẹ́lọ́run àwọn tá a gbà pé ọlọ́run ó ń bẹ ọlọ́run tó fi rẹ àwọn lálùkù yá náà ẹni tó ní kò sọ ọlọ́run náà ẹ̀ tá a ní ṣépè fún abẹ́lọ́run ọlọ́run jẹ́ oyè lárùn ẹ torí kò yé nínú tí ẹ máa fi ń ṣe lọ́rùn ẹlẹ́ẹ̀kẹrin nínú táwọn máa fi ń ṣe lọ́rùn òun ni tí wọ́n ń pè ní síríkù àti ìṣẹ́ra tó òun ni ká gbà yí pé ìjọsìn wa tá a ṣe a máa dájú ẹ̀kọ́ ọlọ́run àbí ká dájú ẹ̀kọ́ nǹkan míì ká sí nǹkan míì lẹ́yìn ọlọ́run bí kí àwọn òṣìṣẹ́ ó ní ìdí ó fẹ́ bímọ àbórí ó ń wá ọmọ kéèyàn owó ṣùṣùn ó ń wá ìfọ̀kànbalẹ̀ ó ń wá àlàáfíà ó ń wá ìdáàbòbò àbí kéèyàn owó ṣùṣùn ó ń wá ẹ̀mí gúngùn ó wá ní ó wá porúkọ ìkan nínú ẹ̀dá ọlọ́run nínú tọ́lọ̀ tó dá kíní kan pè mí ṣàǹgó pè mí ṣàǹgó fún mi lọ́mọ ifá fún mi lọ́mọ muhammadu anabi muhammad fún mi lọ́mọ ṣéhùn gẹ̀bàlítọ́rò gbàdúrà ni ṣéhùn tọ̀là máa ń kí ṣàánú mi bí àbá ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe ẹlọ́run kò ṣe ẹyán ọlọ́run ló ṣẹ̀rù ẹ̀ṣẹ̀ láàrin wa sọ́nà lélẹ́yìí tí mo ṣe sọ yìí o jàmbá mùsùlùmí irú ẹ̀ náà sì pọ̀ òun ló ń sọ ẹlòmíì débi pé ọmọ ló lóun wá kò yí pé ọlọ́run ló ń ṣe é Wàlá tásùkùtù mi wárọ́kọ̀ tí iná wà yàlámù wá. Ọlọ́run ní gaga ewé kan ò lè jábọ́ lórí gbogbo igi tó wà láyé. Ọlọ́run ló máa ń ní kó jábọ́. Gaga ewé kan ò lè jábọ́. Ọlọ́run ló máa ń ní kó jábọ́. Ṣé ẹ mọ iye igi tó wà láyé? Ọlọ́run nìkan ló mọ iye bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, ewé kan ò lè jábọ́ àfi pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run ọlọ́ni yá bẹ̀rẹ̀ náà yẹ ṣe iná ta tó bá wò mọ́ ọlọ́run afẹ́lòmíì ní ọrẹ ọmọ obìnrin àwọn tá à ń bí agbára wa kọ́ kìí ṣe àdúrà tá a ṣe kìí ṣe kìí ṣe kìí ṣe wọ́n bí mi ìbí náà gbọ́dọ̀ bíyàn ọ̀rọ̀ ti ẹni ẹ kìí ṣe ọ̀rọ̀ ọlọ́run wọ́n lè bí ọ fọlọ́mọ fún ọlọ́mọ ọlọ́run tó bá wò wọ́n ọlọ́run òun afẹ́lòmíì ní ọmọ obìnrin obìnrin ló mọ̀ bíjọ obìnrin obìnrin ni wọ́n bá tó fẹ́ ṣagídí tó bá fẹ́yàwó kejì obìnrin náà ó mọ bí wọn bá gbé fọ́tì obìnrin náà ni yóò kàn máa gba pẹ̀rẹ̀ yóò máa gba ẹ́ sàdáàkì tó bá sì owó ọlọ́run sì nìyí ọlọ́run ní owó ọmọ ẹlòmíì ọkùnrin náà mọ bíjọ ọkùnrin náà mọ bíjọ tó bá ju àpò rẹ sílẹ̀ báyìí oṣù kan ní ìtàn tó dáwọn ẹ́ àwọn ọjà ìdílé ọlọ́run bá fún àpò gàrí ọ̀sẹ̀ kan ní ìtàn ọkùnrin náà mọ bíjọ ọlọ́run tó bá wo ohun ọlọ́run áwùn ìṣọ̀wíjì wọn ti dùn ánáwá ìdáta òun ọlọ́run afẹ́lòmíì lọ́kùnrin lóbìnrin bó ṣe ń bọ́kùnrin yóò mọ bóbìnrin ó wà bẹ́ẹ̀ wọ̀yá jẹ́ alùmọ̀yẹ ṣe wọn àkínà ọlọ́run tó bá wo ohun ọlọ́run òun aṣẹ́lòmíì ní àgàn àgàn bárẹ́ẹ̀lì kò ní bímọ tó ti kúrò láyé ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ jẹ̀mọ́ ọ̀dùnmọ́ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹ mọ̀ pé ìyàwó ànábì gàgà fún ẹ̀ta ń pè ní aisha òbímọ òbímọ aisha òbímọ àbóbí òbímọ táwọn pè ní aisha òbímọ òfọmọ sáyé ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ mọ́tàrà ìṣe lọ́run wọn á ní kó lọ sí gbẹ́rẹ́ wọn ní wàá sí kan one thousand one hundred and eleven níbo ló fẹ́ sí sí lára rẹ ẹ́ torí kò sanra torí kò yọkùn oníbo lẹ́yìn gbẹ́rẹ́ wá pọ̀ lára rẹ bíi tó fi sì bíi tẹyẹ bíi tàyè kí ló wá ká níbo ló lọ tó rọ́gọ̀ ọdún mẹ́rin la fẹ́rẹ̀ láyé táwọn ẹ̀wù rí wọ́n bá ti ẹ̀ ń bẹ lọ́n pé ọlọ́dàkùn gbàdúrà mi fún mi lọ́mọ ẹ̀jẹ̀ kan ti tẹ́ lára rẹ̀ jẹ̀mọ́n ẹlòmíì torí pé ó wà kankan nìyí ó torí ẹ̀ ó gbọ́dọ̀ ń wá orogún torí kó fẹ́ tajà ó fẹ́ tajà ó fẹ́ ṣòwò á lọ ṣògùn á lọ ṣògùn owó ó lọ yáwó ó lọ yáwó lápò hundred thousand ó lọ ṣògùn fifty thousand ẹ ọwọ́ fifty thousand ọjà sígbà ọwọ́ ló jèrè bó ló ṣe jèrè orí ẹ̀ lára àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń wá láàrin wa sọ́nà òun lélẹ́yìí lẹ́ẹ̀kan sí lára ẹni àríyá kárí ni ká má ṣe ìjọsìn torí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì lára rẹ̀ òun náà ni tí a ń pè ní alukófòrò káìsí àìnígbàgbọ́ tí bọ́mọ̀ fẹ́ ká nígbàgbọ́ sí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni anipak anipak káṣe ojú méjì sọ́lọ́run káṣe náà lẹ́yìn káṣe nǹkan míì lọ́la torí àǹfààní ayé tà ń wá owó tá à ń wá dúkìá tá à ń wá ẹran tá a fẹ́ jẹ ìrẹsì tá a fẹ́ jẹ oúnjẹ dìsẹ́mbà tá a fẹ́ jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí nínú àwọn tó ń bẹ láàrin ọmọ ẹ wá láàrin ẹ̀dẹ́ ẹgbẹ́ wa sí ara wa ẹ̀ṣẹ̀ tá a máa ń ṣera wa ó pọ̀ àmọ́ kábàdà di pé kò sí ẹ̀ṣẹ̀ tá a ṣe ara wa láàrin ṣe lọ́hùn torí pọ́lọ́run ló ní àmọ́ ṣe ara wa tá a bá ti wá ń ṣe lọ́hùn àti yàtọ̀ tó fi ọlọ́run ìyẹn nìran nínú tàbí ìṣẹ́ lọ́run bá ń pè ní bá sí àtàwílẹ̀ kan jama mùsùlùmí nínú ẹ̀ òun náà ni alàkìyàdà ìjàmbá bá fún wa ní ìgbàgbà bá ń tọ́jú ẹ̀ ó wá di wípé ìgbà fún ẹ kó báwọn tọ́jú rẹ̀ nígbà tí wọ́n nídìí ẹ̀ ó rí fún wọn ẹ̀ṣẹ̀ líle bóyá owó ni wọ́n fi sọ́dọ̀ rẹ̀ bá ń tọ́jú owó yìí kò pọ́n dandan kó o gbà á pé bá ti mọ̀ yí pé wàá lè bá wọn mójútó wàá tọ́jú ẹ̀ pamọ́ gbàtọ́ wọn fẹ́ gbà wá àfẹlé wọn lọ tó bá ti lágbára ẹ̀ kò sí problem kódà ìyẹn lè cháàjì ẹni tó ní káfóhùn fowó pamọ́ káfóhùn tọ́jú owó a lè cháàjì ẹ̀ contract ni nínú ẹ̀sìn kò sáburú mẹ́ àmọ́ wọn náà gbọ́dọ̀ débẹ̀ kódà kí yẹn máa ṣàárẹ̀ kí yẹn máa fú lọ kó gbọ́dọ̀ débi owó àmọ́ káwọn jàǹbá ká ná owó yẹn torí pé kò sówó lọ́wọ́ wa ká fowó yẹn ló jẹ torí pé àló jẹ ńlé ká fowó yẹn sanwó léèwé torí pé àti ìgbà sálárì àti dẹ́sẹ̀ láàrin ara wa nìyẹn tọ́lọ́run bó sì fẹ́ nínú ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ òun náà ni ádámù sílẹ̀ kámọ́jọ olódodo jẹ̀mọ́ ọlọ́run fẹ́ kọ́mi ènìyàn sí ara wa kájọ́ olódodo anábì ìyá kún wọlé kẹ́fì anábì ní ẹ̀jì lọ sí rọ́ kí náà ń pè ní rọ́ sáà náà ń pè ní rọ́ ni ọ̀nà ẹ̀nà àfáà ìdápò bí náà ń pè lódodo ìwọ náà mọ̀ ọ́ torí jẹ́ tó bá parọ́ fún ọ ò ní láìkí ẹ̀ ọ̀nà ìmì ìdá àmọ́ tó ń pè nírọ̀ o ó mọ́ tó ń pè nírọ̀ ẹni tó wá sọ báyìí ó mọ́ ó mọ́ pa irọ́ gan ló pa fún wa orí ẹ̀ ìrọ́ wà òdodo wà sọ ọlọ́run bá fẹ́ ká sọ òdodo ká dé òdodo wà fún ìlú máa sọ àdàkì àmọ́ ọmọ ènìyàn a máa ń parọ́ ìyẹn máa ń parọ́ níbi ọjà a máa ń parọ́ níbi òwò ah ìdí tí wọ́n fi ń parọ́ jù láyé ẹ̀ mọ́ ìdí ọjà ní o inú ọjà ní o tó bá dé yábà irọ́ yíbò ó wà mẹ́ irọ́ yorùbá ó wà mẹ́ irọ́ haúsá ó wà mẹ́ ìwọ́n tó bá jẹ́ yorùbá tó bá lọ sílẹ̀ àgbẹ̀fẹ́ lọ ní ọjà tó bá jẹ́ yorùbá tí yorùbá bá pọ̀rọ̀ fún ẹ ìbí yorùbá ni wọ́n náà ó súnmọ́ kó tètè káṣí ẹ pé á ẹ pọ̀rọ̀ fún mi àmọ́ tí yorùbá gbérò ti ẹ̀ka lẹ̀ ó súnmọ́ kó mọ́mọ́ o àbáwúsá gbé tí ẹ̀ka rẹ̀ ah wọ́n láì tẹ́ láì ni wọ́n láì oyin gidi ni àbá ní ànábì láì pọ̀ yìí na wọ́n láì ni wọ́n láì tẹ́ láì oyin gidi ni. bó ló ṣe gbà torí ẹ bàbá lówó ta ló ṣe làgbà ìrọ́pọ̀ tó balẹ̀ lórí ẹ̀ ìrọ́pọ̀ táwọn èèyàn máa ń pa fún ara wọn ẹlòmíì wọ́n dúró dé lóyìnbó ilé rẹ̀ oṣù kìí ilé rẹ̀ o wá pé ádá mo ti dé ìdúmọ̀tà mo wà ní ìdúmọ̀tà mo wà ní ìdúmọ̀tà pàápàá jùlọ àsìkò tá a lo fóònù yìí sàkánàlá mo ti dé ìdúmọ̀tà mo wà ní ìdúmọ̀tà mo wà lórí márùwá mo wà lórí ìrọ̀ ni o ẹnu ọ̀nà ilé ẹ̀ ló wà o ẹ dákun bẹ́ẹ̀ tá à ń parọ́ fún tí ò bá mọ̀ àwọn tá à ń parọ́ fún a mà bá mọ̀ a mọ̀ torí èèyàn méjì kì í pòfo kì í pèfọ́rọ́ bẹ́ẹ̀ tá à ń parọ́ kó o bá mọ ìwọ tó ń parọ́ tó mọ̀ kó o parọ́ irọ́ sì nìyí irọ́ máa ń dàgbà lára èèyàn bọ́jọ́ orí ṣe máa ń dàgbà ìgbà kan lọ́dún márùn-ún a lọ́dún mẹ́wàá ogún ọdún ṣé irọ́ òun náà máa ń dàgbà bẹ́ẹ̀ náà ni òdodo òun náà máa ń dàgbà irọ́ ẹlòmíì á dàgbà débi wípé kò ní lè sọ tó ń pè ní òdodo mọ́ ọ̀nà ààyè kò ní lè sọ tó ń pè ní òdodo mọ́ onímọ̀ tó ń pè bẹ́ẹ̀ ẹlòmíì òdodo á dàgbọ̀mọ́ dáadáa bíi pé a nígbà tó bá gbọ́ yìí tó bá gbọ́ pé irọ́ leléyìí olóòsì mọ̀ fọ̀ ẹ̀rú àbá láti lè parọ́ ẹlòmíì ilé ìjọba gbogbo ọ̀nà tá a fi ń ṣẹra wa ó pọ̀ lára ẹ̀ ní ìkọjá àlà tí èsì dúkìá rẹ̀ má dé bẹ́ẹ̀ ètò lẹ́tọ̀ọ́ sí má dé bẹ́ẹ̀ owó ní ilẹ̀ ní obìnrin ní má dé bẹ́ẹ̀ ìyàwó oníyàwó ẹ̀yìn ṣàgbére eléyìí ò dáa ó tako ẹ̀sìn ó tako òfin ọlọ́run ó tako ìjọba ènìyàn gángan ṣìnà haramu ni ọlọ́run ṣe léwọ̀ ìjọba mùsùlùmí tábánikà máa ka ìran ẹ̀ṣẹ̀ láàrin ara wa a máa kà á lè oṣù so ẹ̀ṣẹ̀ pọ̀ tó ní ènìyàn máa dá lẹ́yìn náà ẹ wá rí nínú gbogbo ẹ̀sìn tó wà láyé ìsìláàmù nìkan torí pòun náà lẹ̀sìn òdodo ẹ̀sìn tí ń bẹ láyé mẹ́fà ni wọ́n ẹyọ ọ̀kan ló wá láti sánmà tó jẹ́ sìn ọlọ́run òun náà ní ìsìláàmù iná dínà nígbà láyé àti ìsìláàmù ọ̀nà yẹn tí a lè gbéra ní ìsìláàmù dínà aláyọ̀ kó bá làwọn ìdìbò kò sẹ́sìn náà lọ́run ìsìláàmù nìkan náà ni kódà ọlọ́run sọ wípé ẹnìkan kan gbọ́dọ̀ fi ilé ayé rẹ̀ àti gbọ́dọ̀ mùsùlùmí mọ̀láta mọ̀túrúnà ilá wà anton muslimun tẹbárẹ́sì márùn yòókù ọmọ ara yé ló gbé kalẹ̀ fún ọwọ́ ara wọn náà fi gbé kalẹ̀ méjì nílé ayé ni ìṣe méjì china ọmọ ayé ló gbé kalẹ̀ torí ẹ̀ ló dá sí pé ọ̀nà tá a mọ́ ń gbà wá tuntun bá nínú ìsìláàmù tá a mọ́ ń gbà wá ìdáríjì nínú ìsìláàmù òun ni the simplest the easiest way ọ̀nà tó rọrùn ni ẹ má mùsùlùmí islam ò ní kó fi àjẹrẹ torí kó fara dẹ́sẹ̀ kó lè bá lè fi yẹ kò sí yẹn nínú islam wọn á ní kó ókè o ẹni tí ó fi ọwọ́ rẹ̀ ó lọ mú nǹkan ní nǹkan kó wá mú ọwọ́ yẹn kó wá gbé sórí tébù nínú ilé kó mọ wá ṣàládàá àbí kó mọ nílẹ́gbàá kọ́wọ́ yẹn lè bá lè fílì wípé tóun ṣe kò dáa kò sí yẹn nínú islam kò sí yẹn nínú islam kò sí ẹni ní islam wípé torí pé o fi ojú rẹ wo tọ́lọ̀ ní kó mọ́ wò ìtòkù ní pé kó wá mú rọ́ọ̀bù <laughs> tàbí báàmù ó wá rẹ mọ́ ojú pé ọdún yẹn gbọ́dọ̀ mọ̀ pé tóun ṣe ò dáa wá rẹ mọ́ ojú ó gbọ́dọ̀ mọ̀ self discipline kò sí ẹ̀ bẹ́ẹ̀ self punishment kò sí ẹ̀ nínú islam eléyìí tẹ̀lé ní àwọn catholic catholic máa ń ṣe àwọn oníṣẹ̀ṣe máa ń ṣe àwọn táà máa ń pè ní sí àyè táwọn amẹ́ríkà jọ ń jàun àwọn náà máa ń ṣe é ọ̀nà lẹ́bírí aṣúra ẹ̀rìfẹ́ṣíà ní máa mú ọ̀bẹ ọmọ fi ń ṣára wọn lára báyìí ẹ̀ẹ́ àwọn fẹ́ fìlì pé ara àwọn nìyí ó ṣe tí ò da bẹ́ẹ̀ni ìrora tí hùsẹ́ẹ̀nì tí ó nígbà tí wọ́n pa tára tàwọn náà rí ọ̀nà fi ń ṣára wọn ládàá eléyìí ò sí lánàá lẹ́bi muhammad sallallahu alayhi wa sallam jama lára aburú ti ń bẹ lára àwọn eléyìí ò ní yẹ kí so ó wá ń pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ìlànà tẹ́lẹ̀mí ò rí pé ókè ó dẹ̀ lòmíì ẹ̀rí lọ́dọ̀ àwọn onítọ̀ríkà àwọn tí wọ́n ti dìdò nílànà súnfí ẹlòmíì máa ń fánu orí tó bá dẹ́sẹ̀ wọ́n ní kó fánu orí ẹ̀ kó fa gbogbo orun tó wà lára ẹ̀ gbogbo eléyìí ò sínú ìsìláàmù o kò sínú ẹ̀sìn ọlọ́run kódà wọ́n á ní ẹlòmíì aṣọ tó wọ̀ tó fi dẹ́sẹ̀ wá lásán ẹni yìí kó mu ó lọ bínú kó mọ̀ wọ̀ mọ́ ìyẹn ò sínú islam o ò sínú islam dábàá ní mùsùlùmí tó bá ń fa orí lórí rẹ̀ ń dán bóyá ó wù láti fárun kò sáburú mẹ́ bóyá ó ṣe hájà bó ṣe rúmúra ló fárun kò sáburú mẹ́ bóyá bóyá ó ní gidigidi kòkòrò lórí ló bá fárun kò sáburú mẹ́ àmọ́ wọ́n bèèrè náà rẹ̀ pé kí ló dé a ò kí fárun tẹ́lẹ̀ wọ́n fárun ni kí ló dé àwọn stars wa tó sọ pé ẹ̀ṣẹ̀ tí mo dá ẹ̀ṣẹ̀ ẹ ti pọ̀ jù so àtúndé ipá gbogbo tó wà lábẹ́ ìlú tó wà lára mi eléyìí lànà ṣe ìkọ́ni ìlú iṣẹ́ lànà islam torí ẹ̀ ló dá sí pé ìwọ́ mùsùlùmí ìwọ́ ọmọnìyàn ó ní kí àbá kan kó o tó rí tuntun bá lọ́dọ̀ ọlọ́ ó ní kí àbá kankan kọ́lọ̀ kó tó gba ìdáríjì ẹ ó ní kí àbá kankan wọ́n lọ bẹ́ anybody anybody ọ̀nà àti tọ́lọ́ tuntun bá ọwọ́ rẹ ló wà iwájú rẹ ló wà ibi òfin jókòó sí yẹn ló wà torí ẹ àdídì pé ẹ ṣe ń lọ ẹ wà á lọ ìlú kan ọgbọlọgbọlọ títí bá ẹ ó kò wọ́n ti ń múra tọ́lọ́nà kó dáríjì ẹ àbí wàá ṣe hájì tọ́lọ́nà tó lè ba lè dáríjì ẹ àbí wàá lọ sí lọrin ẹ ọ̀dọ̀ àwọn àbáwọn alílọrin ó lọ gba ọ̀pá tútú bá kò sí ẹ nínú islam ẹni tó bá sọ bẹ́ẹ̀ ẹni yẹn ò pọ̀ ẹni yẹn ò pọ̀ wàá tọrọ tútú bá at your own convenience, time. Iwájú rẹ̀ ní títí bá wà, ọ̀rọ̀ títí bá. Àdẹ́gbẹ̀wà Muhammad sallallahu alayhi wa sallam, ó ní wọ́lọ́ọ̀hì ó lọ́rùn fọ́lọ́run gbọ́ra. Ẹni ilẹ̀ àṣẹ̀kúnlọ́hàwà tó gbò lẹ́yìn ní àtàmọ́ra fúnlẹ̀ ìyá omi. Alábì ló mọ̀ ń tọrọ ìdáríjì àti títí bá lọ sọ́dọ̀ Ọlọ́run. Hundred times in a day ló mọ̀ ń tọrọ ẹ̀. Ìjọba Mùsùlùmí torí ẹ̀ ìtọ̀rọ̀ tútú bá àníjì anybody káàkiri tọrọ tuntun bá wa ìjáde yẹn ó sì níyì láti máa fi pín ìgún rẹ so nídìí anybody kó tó tọrọ kó tó tọrọ tútúbá àdúgbò náà kó gba tútúbá rẹ ó nídìí ẹ Ní ẹ̀kọ́ ìsìláàmù la máa ní, òun là fi máa mọ bá ṣe ṣe tuntun bá. Ilé ìta àṣọ yìí jẹ́ mọ́ràn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti tì sọ́fìn. Ẹlòmíì á ní bísínẹ́sì òun ló dédé. A lọ bá fàdà fàdà, ó ṣe lọ́run ní ẹsẹ̀ tó ṣe ní. Ìjọba ṣe ní pé lọ wá àgbo funfun. Àá láì ṣaláwo ni ò sí ẹ̀ nínú ìsìláàmù. Tó bá gbọ́dọ̀ tó ló bá ṣe lọ́run, Asàfùlà wà àtúgbò lẹ́yìn, kò bẹ́ẹ̀ lọ orí ìdílé ìjàmbá mùsùlùmí táàpù máa tọrọ fún ti bá nìyẹn ìjàmbá lábẹ́ bẹ́ẹ̀ òun náà ni mọ́jẹ̀mú ìtọrọ títúbá òun wípé tá a bá fẹ́ tọ́nà kó gba títúbá wa kó dáríjì wá áyà pọ̀ ní lárúkọ hánì tọ́nà kó lọ sí ọlọ́run wa ní ibú ìrẹ́ ìlú ẹ̀ṣẹ́ nígbàdàn lọ́sọ́dọ̀ ọlọ́run wọ́n tún bú ilẹ̀ lọ́ọ̀tọ̀ bàtà nàṣúwà ọlọ́run ní ẹgbẹ̀rún títí bá lọ sọ́dọ̀ òun ọlọ́run ọba á pinnu bá àdídẹ́sẹ̀ mọ́ ẹ̀ṣẹ́ ni àdídá mọ́ láti mọ́ ṣe rẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì lórí ẹ̀ṣẹ̀ yẹn nìyí kárí wípé àbànújẹ́ lórí ẹ̀ èèyàn kì í máa dunú lórí ẹ̀ṣẹ̀ òun mutí lọ́wọ́ ọwọ́ ní kọ́lọ̀ kó dáríjì ẹ̀kọ́ títò mu yìí àfọlọ́n sì lè yẹnu tó bá fẹ́ kọ́lọ̀ kó dáríjì ẹ̀ níbi ọtí tó mu ó pọ̀ tí ẹ̀ tì ní onígun mọ́nì ìjẹ́mọ̀ nínú ẹ̀ òun náà ní ká tọrọ tútú bá yẹ orúkọ́lọ̀ ní ká tọrọ tútú bá àyè máa tọrọ tútú bá nígbà tí ìnira ti dé ọlọ́run nígbà tí ó bó iná lọ́ jẹ̀mí ayúwá lè mọ omi ẹnu láàrin àti òkè fẹlẹ̀ fún ọlọ́run lẹ́yìn onígbà fún òdodo ọlọ́run ní ẹ tọrọ tútú bá òun ìfẹ́ lè bá lè gbére orí ń bẹ gbogbo ẹni máa tọrọ tútú bá lọ́dọ̀ ọlọ́run ó máa ń wá ìdájí ìṣẹ̀lẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó dáríjì kò sí bí ẹ̀ṣẹ̀ máa ó ṣe lè fó pọ̀ tó ọlọ́run máa ń dáríjì ni tá a bá ní dúkìá ènìyàn lọ́rùn tá a dẹ̀ fẹ́ kọ́ lọ́run kó dáríjì wá ọ̀ràn èèyàn ni ká dá dúkìá ẹ̀ padà kó tó di pé àtọ̀rọ̀ fún síbá lọ́wọ́ ọlọ́run níbi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ a máa dín orí kù ẹ̀ṣẹ̀ a máa ká àánú ọlọ́run kúrò lára ẹni ẹ̀ṣẹ̀ a máa dínà ìlọsíwájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ṣẹ̀ a máa pa àpótá a bá tọrọ títí bá lọ sọ́dọ̀ ọlọ́run níta ń wá ọlọ́run máa ń fi lé wa lọ́wọ́ níta ń lé ọlọ́run máa ń ní ká bá a orílẹ̀-èdè máa mùsùlùmí òjò wọ̀wà ìyá àtọ̀rọ̀ tuntun bá láàrọ̀ ọ̀nà ìtọ̀rọ̀ tuntun bá òun náà ni àwẹ̀ rọmọdánì dáadáa anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó mọ̀ sọ́ọ̀mọ̀ rọmọdánì ìbáná wọn ti sábà gúfúrọ̀lá wọn tàkọ́dọ̀ mi dábì ó lẹ́nikẹ́ni tó bá gba àwẹ̀ rọmọdánì pẹ̀lú ìgbàgbọ́ àti ìsìn ọlọ́run lọ́kùn ṣoṣo ó ní ọlọ́run ọba yóò ṣe àmójútó àwọn ẹ̀ṣẹ̀ tó kù síwájú ọlọ́run ṣòkùnrin àbẹ́lọ́ba aláàṣọ bẹ́ẹ̀ ọba kí ó ṣe àmójúkúrò ẹ̀ṣẹ̀ fún wa wá sí yìí àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ wọ́n ṣe kí ládàá rẹ̀ kó lè balẹ̀ máa bá ọmọ ìyá wa tí ọlọ́run pè wọ́n sọ́dọ̀ ní ọdọ̀ tí a pè ní rájí gbogbo alágbọ̀n bí ẹni gbowó alhamdulilah ọlọ́run ní kọ́mọ ìyá wa ikú lọ lórí islam kódà ó tún lọ lórí sunnah. Ìkúnlẹ̀ àwọn fún olórí àdáwà tó àsàlàbíyà tó sáàbíyà náà kìyà. Olórí dáwà àsàlàbíyà. Jẹ̀má, orí ńlá nìyẹn. Orí ńlá nìyẹn. Ó ni, ó ti di gbogbo àwọn tá a bẹ̀ láyé nísìnyí. Bọ́lá àmọ́ tá a ṣe táwọn ṣe wọ́n ni, Adua ti ẹ̀ ti gbà. Àwọn abẹ ọlọ́run fáwọn náà jẹ̀má. Bàtà bá kúrò láyé, ọlọ́run kó Sunnah Nabi tọ́lọ̀ ti gbè sórí ọkàn wa tọ́lọ̀ ti gbè sórí ẹ̀mí wa àbẹ̀lọ́run tọ́lọ̀ ní ó máa lékún sí mi nígbà náà bá kúrò láyé ká kúrò lórí islam allahumma la wafana illa muslimi olúwa wa dákùnmọ́ mu wa lọ àfi kó mú wa lẹ́gẹ́ bí muslimi wọ́n dájẹ́ kan ṣoṣo ọlọ́run ọmọ ìyá wa náà àtọ̀rọ̀ fún wọn wọn lọ́wọ́ dárí jù wọn lọ́wọ́ àṣàmójú kúrò fún wọn kò sí bọ́mọ ìdí ọgbọ́mọ ìdí ènìyàn òbí dáa tó tí ò lè níbi tó kù sí wọ́n ní ìrìnsàlẹ̀ lórí tó mọ́ ní bẹ́ẹ̀ kò rẹ̀ sẹ́ni tí wọ́n sì di rẹ̀ títí dígbẹ̀rẹ̀ onírùn sẹ́ni tí ò níbi tó kù sí gbogbo tọ́mọ ya wa yìí tó kù sí bọ́lá ọ̀kan bàbá dálì tó bá ṣàmójútó òtún ọ̀lẹ́lá ilá àdúgbò bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn mùsùlùmí tó lọ lẹ́yìn ẹ̀ àwọn tó lọ síwájú rẹ̀ àmójúkúrò àforíjì lọ́dọ̀ ọlọ́run ìyọ́tọ̀ ọlọ́run àánú ọlọ́run àlékún ìfẹ́ ọlọ́run kọ́lọ́ba àpèkò oníkàlùkù wọn ọ̀lẹ́lá ilá àìlọ́lá ìṣẹ́jú òlókùn lọ́run nínú gbogbo wa ẹ̀ bóyá bàbá ni ìyá ni ọmọ ni ọkọ ni ìyàwó ni ọ̀rẹ́ ni ará ni tá a ní kódà ẹlòmíì náà tó dá sí pé tọ̀ ẹgbẹ́ agbóra wa lọ́ta tó fi lọ ní àbá ni òpò pátá àtọ̀rọ̀ fún ọlọ́ba wa dárí ju oníkàlùkù wọn ọlọ́ba wa tẹ́ wọn sí àlìjẹ́nà fún bàwá tó bá oníkàlùkù wọn kẹ́ ọlọ́jà kan ṣoṣo ọlọ́run àwọn abẹ náà fáwọn náà ọlọ́run gbà sí láàtọ̀ lọ́wọ́ wa o àpàdà sí máa ń mú tí èyí ṣe sí láàmú mọ́ tọ́lọ̀ ìjọba wa di ọmọ lẹ́yìn aláṣìṣe abẹ́rẹ́ ọgọ́rùn mọ́ diari wọ́n dàjẹ́ kò sùn ọlọ́ọ̀bá aláṣẹ àná bàtà àyè. gbogbo wa jọ ń ṣe tẹ́lẹ̀ ní wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún ọ gbogbo tó bá wà náà kọ́lọ́ pa àṣìṣe rẹ̀. ọmọ ìyá wa náà àti tọrọ fún wọn. ẹ ṣe ìṣá ìṣàkùnrin àtàrí wọ́n sọ fún mi pé àwọn kan máa ń sọ pé àwọn alùsùn náà pé ń ṣàdúrà fọ́ọ̀kù ẹ̀rọ kò ṣe ìbéèrè tá à ń ṣe yìí ṣe pè ní àbá dání àdúrà náà ni à ń ṣe sínú àlùsùn náà ló máa dúà ṣe bókun bẹ́ẹ̀ ni kálá ń ṣe fìdáwù jọ mẹ́jọ yẹn ni ò sí eléyìí ṣe fìdáwù o eléyìí ṣe fìdáwù o wá sí gbangba leléyìí tá a fẹ́ kí ládàá rẹ̀ kó lọ bá a òun leléyìí wà fún kì í ṣe fìdáwù ààrẹ mọ́mọ́ kẹ́nìkankan mọ́ mọ́ wà dúà wa ṣe gbọ́ àwọn akọ́lá gbàdúrà ṣẹ́rú wàdúrà tó bá fẹ́ san ẹ̀rẹ́ kí n jú ibi tẹ́ mo lọ fún yín tẹ bá ti wòkè ẹ̀rì sánmà sánmà àkọ́kọ́ nù tẹ bá ti gùn débẹ̀ ẹ̀tùn wa mọ̀ lọ lọ lọ sánmà kejì ìkẹta ìkẹrin ìkẹfà ìkejì lẹ́yìn méje ẹ rí abalabu omi ńlá gidi ẹ wà á wẹ omi yẹn já tẹ bá wà já orí òkè omi yẹn ibẹ̀ ni sínú ọlọ́run níbi ọlọ́run bá gbẹ̀sẹ̀ lé ló wà ẹ tún wá lọ Ẹwà ara sí ọlọ́run tó ti yé ọlọ́run bẹ lórí ara sí ẹni owó àdúrà ẹ fọ́lọ̀ ọlọ́run ni ó gba àdúrà àbá tó bá ń gbowó àdúrà lọ́wọ́ àsìkò tí ì àwọn efcc bọ̀ wá bá bọ̀ wá bá láyé tó bá dálé lè gbàdúrà ọlọ́run ló gbàdúrà owó àdúrà ti ìdàlẹ̀ ń fún jẹ̀mọ́ ọlọ́run kì já gàn so owó àdúrà ẹ̀ máa ń wá ẹ bá fẹ́ fún yàn lẹ́gùn yàn lè fún yàn lẹ́gùn àwọn tó wà kálẹ̀ yìí a lè fúnra wa lẹ́gùn ẹ lè fún mi lẹ́gùn ẹ lè fún anybody lẹ́gùn ẹ lè fẹ́ anybody tó wà kálẹ̀ ẹ lè gbé kẹ́ fún lówó kó dájú pé àníyàn yín ò pé kí ládẹ́ kó lọ́ máa bá òkú yín ẹ lè ṣe bẹ́ẹ̀ àmọ́ owó àdúrà owó àdúrà ẹ̀ ní gúngùn èmi ò lágbára rẹ o owó àdúrà nǹkan mọ́ mọ́gọ̀ ní ò lágbára o owó àdúrà nǹkan mọ́ pọ̀ ní ò lágbára o owó àdúrà kámọ́ra kú fún èmi ò lágbára o ìrẹ̀ sábà kan tó lágbára ẹ ọlọ́run la mọ́ dájú ẹ̀ pọ̀ ìjọba mùsùlùmí abẹ́ ọlọ́run òkú ọmọdé kọ́lọ́mọdé àdìmọ́ òkú àgbàlagbà náà kọ́lọ́mọdé ìgbéyà torí lọ́mọdé ò tí ìfẹ́ kú àwọn àgbàlagbà náà fẹ́ lọ àwọn àgbàlagbà wa fún wọn lọ ẹ̀mí kíkùn la fẹ́ kọ́lọ́ fún ṣe fún wa ẹ̀fẹ́ gígùn àlàáfíà ara gbogbo àwọn àgbàlagbà wa abẹ́lọ́run tọ́lọ̀ bá wa jogún àlàáfíà fún wọn àwọn tó ń bẹ lórí ìjókòó àwọn tó ń bẹ nínú ilé àwọn tó ń bẹ níwájú ilé àwọn tí wọ́n ń gbọ́ wa àwọn tí ò láǹfààní àti gbọ́ wa torí pé àwọn táwọn ajọ́ ọmọdé náà àwọn náà ń bẹ lọ́run káwa náà dàgbà àwọn àtọ̀rọ̀ fàgbàlagbà àárẹ̀ tí wọ́n ń ṣàgbàlagbà tọ́lọ̀ ogun fi kàn wọ́n ìgbà àrọ̀wá àwọn ọ̀dọ́ ìsìláàmù ló pàtàkì rájí tí wọ́n fi ìjókòó ìsọrí ọlá tó fi ìsìláàmù lẹ̀ ni tó bá pé ó bá kú lórí ayé ẹ̀yẹ́ ni jẹ̀mọ́ àbá oníṣúná ìbò ò ní wà bẹ́ẹ̀ tó bá kú lórí àṣìṣe àárín láwọn èèyàn tá à ń rí kalẹ̀ yìí ọlá ipò kú gẹ́gẹ́ bí mùsùlùmí òun tó ń kálukú afi láǹfààní àti ìjókòó yìí torí ẹ̀ oníkálukú ẹ jẹ́ ká mójútẹ́sìn gbogbo ẹ̀yàn àbúrò wa ẹ̀yìn ẹ̀gbọ́n wa ẹ̀yìn akẹgbẹ́ wa lọ́kùnrin lóbìnrin islam dọwọ́ wa islam dọwọ́ wa ṣe rí láyé ẹ̀tàn láyé ẹ̀tàn ni nígbà bá tó kú tán lẹ́lẹ̀ ojú ọkọ̀ mọ̀ ẹgbẹ́ àmọ́ àyẹn nìyí ó ti lọ ọlọ́run mọ̀ sí ti wa bẹ́ẹ̀ ó dọwọ́ wa ìlú wákàtí mara ló dọwọ́ wa abẹ́rẹ́ wọn tán ó dọwọ́ wa ìwà dáadáa ó dọwọ́ wa ká pọ́n gbàlagbà lé ká pọ́n àwọn òbí wa lé ká ṣe dáadáa sáwọn òbí wa ká ṣe ẹ̀tọ́ ọrùn fún wọn àwọn ọmọ wa ká ṣe ẹ̀tọ́ wọn fún wa àwọn ọkọ ká ṣe dáadáa sáwọn ìyàwó àwọn ìyàwó káwọn náà ṣe dáadáa sọ́kọ gbogbo wa o ọmọ gbà tó ní kálukú wa o àdúgbò wa ò ní jóná o àdúgbò wa ò ní wó o àwọn nítàgbé ò ní wó o àní jóná o ọlájẹkùn ṣoṣù ọlọ́run àdékùn àrísìkí àdékùn àlùbáríkà ọlọ́run pèpè ní kálukú wa ọlọ́lá ilẹ̀ ilọ̀lọ́ ilé alálàáfíà ọ̀rọ̀ náà ìrọ̀rùn ọlọ́run pèsè fún wa nítorí wa táà ti ń ṣe táà ti ń jẹ ọ́fíìsì la fi ń ṣe ni à ń ṣòwò ni à ń tajà ní gbogbo tó ń kálukú wa tá à ń ṣe àbẹ̀lẹ̀ ọmọlọ́gbọ̀ ọ̀pọ̀ ìbáríkà sí àwọn òṣìṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdáàbá kò ní ṣàwọn lẹ́sẹ̀ àwọn awakọ̀ àdíjáàmù márùwálà ń wà ní mọ́tò ní kórópé ní àbẹ̀lẹ̀ ọlọ́run mọ̀ sí àlékún orí àlékún àlùbáríkà fún wa gbogbo tó ń kálukú wa tá à ń ṣe mọ́tò bá wa fi àlékún orí sí alájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba ọlọ́run ibi tí oore wa dáadáa wa tó bá dé tó pọ̀ tó ìtọ́lọ̀ tí ó ṣe fún àwọn ọmọ tó jáde lábẹ́ wa kọ́lọ̀ jẹ́ kó tu bẹ́ẹ̀ lọ. Ọlọ́lá ìlàhà ìlàmá. Ọlọ́lá ìlàhà ìlàmá. Ọlá bisimilahi rahman rahim. Bisimilahi rahman rahim. Allahu la ilaha illa huwa alhaji al-qayyum. La ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fi as-samawati wa ma fi al-ard. Man alladhi yashfa'u 'indahu illa bi idhnih. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. Wa la yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a.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 العالمين إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته